سورة النازعات بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا. موفي fi àwọn مي ń gba ẹ̀mí ní gbígbà tó lè búra àti àwọn tí ń gba ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti àwọn tí ń yára súré lọ àti àwọn olùgbà iwájú ní ti gbígbà wájú àti àwọn tí ń fi nǹkan sí ètò. yawma tarjufu rrajifatu tatba'uha rradifah. ọjọ́ tí ọ̀wárìrì yóò mú oníkálukú ohun tí yóò ṣẹlẹ̀ yóò tẹ̀lé. qulubun يومئذ واجفة أبصارها خاشعة àwọn ọkàn kan yóò máa gbọ̀n pẹ̀pẹ̀ ní ọjọ́ náà ojú àwọn kẹfìrí yóò rẹlẹ̀ ní ti ìyẹpẹrẹ yóò kéré. يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة wọn yóò máa sọ pé ǹjẹ́ àwa tún lè padà wá síbi a wà rí ǹjẹ́ nígbà tí a bá di eegun tó kẹfun gbúrúgbúrú. qalu tilka idhan karratun khasirah. wọ́n ó sọ pé ìyẹn nígbà náà ìpadà tí òfò nìyẹn ó jẹ́. fa innama hiya zajratun wahidatun fa idha hum bis-sahirah. dájúdájú ìyẹn jẹ́ ìjágbe kan ṣoṣo nígbà náà wọn yóò jí dìde. هل أتاك حديث موسى ǹjẹ́ ìró ànábì musa ti wá bá ọ bí. idnadahu rabbuhu bilwadi almuqaddasi tuwa. nígbà tí olúwa rẹ̀ ké pè é ní àfonífojì mímọ́ tá a mọ̀ sí túwá. idhab ila fir'auna innahu tagha faqul hal laka ila an tazakka wa ahdiyaka ila rabbika fatakhsha. tọ̀ Fíráúnà lọ dájúdájú ó ti ṣàṣejù kó o sì sọ pé ǹjẹ́ ìrẹ́ ń fẹ́ láti fọ ara rẹ mọ́ àti pé kí èmi fi ọ̀nà mọ́ lọ sí ọ̀dọ̀ olúwa rẹ kí o sì lè páyà rẹ̀. فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى nígbà náà ó fi àmì tó tóbi hàn án nígbà náà ó pè é ní òpùrọ́ ó sì kọ̀ tirẹ̀ lẹ́yìn náà ó kọ̀yìn sí i ó sì ń lọ ní yárayára ó kó àwọn ènìyàn jọ ó sì kéde ó sọ pé èmi ni olúwa yín tó ga jùlọ. فأخذه الله نكال الآخرة والأولى. nítorí náà ọlọ́run sì mú jẹ ìyà ayé àti ọ̀run. إن في ذلك لعبرة لمن يخشى. dájúdájú nínú èyí ẹ̀kọ́ ń bẹ fún ẹni tí ó páyà. أأنتم أشد خلقا أم السماء بناها ǹjẹ́ ẹ̀yin ni ẹ lágbára jù ní ẹ̀dá àbí sánmà tí ó dá. رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها. ọlọ́run gbé àjà rẹ̀ ga sókè ó sì sí i pé ó sì òru rẹ̀ ní dúdú ó sì fi fa ìmọ́lẹ̀ rẹ̀ jáde. والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها àti pé lẹ́yìn eléyìí ó tẹ ilẹ̀ náà ó mú omi rẹ̀ jáde àti irúgbìn rẹ̀ àti àwọn òkè ó fìdí wọn múlẹ̀. mata'an lakum wa li an'amikum ìgbádùn ni fún yín àti àwọn ẹran yín. فإذا جاءت الطامة الكبرى nígbà tí ìparun ńlá bá dé. yawma yatadhakkaru al-insanu ma sa'a wa burrizatil jahimu liman yara ọjọ́ náà ni ènìyàn yóò máa rántí ohun tí ó ti ṣe iná jahim yóò hàn fún ẹni tí ó ríran. فأما من طغى وآثر الحياة الدنيا فإن ṣùgbọ́n ẹni tí ó ṣe àṣejù tí ó sì wa ìṣẹ̀mí ilé ayé mọ́yà iná jahim ni yóò jẹ́ ibùgbé rẹ̀. وأما أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ṣùgbọ́n ẹni tí ó páyà láti dúró níwájú olúwa rẹ̀ tí ó sì kó ara rẹ̀ níjànú kúrò níbi ìfẹ́ inú. فإن الجنة هي المأوى dájúdájú ọgbà ìdẹ̀ra ni yóò jẹ́ ibùgbé rẹ̀. yasalunaka ani saati ayyana mursaha. wọn yóò bi ọ́ léèrè àkókò pé nígbà wo ló máa dé. Fima anta min dhikraha ila rabbika muntahaha. Kò sí máa rẹ̀ ní ọ̀dọ̀ rẹ, ìwà nábì, ọ̀nà wo ni wọ́n fi lè wá rántí láti ṣe ìwádìí rẹ̀? Ọ̀dọ̀ olúwa rẹ ni òpin rẹ̀ wà. Innama anta muntahaha. تنذر من يخشاها dájúdájú ìrẹ jẹ́ olùkìlọ̀ fún ẹni tí ń bẹ̀rù rẹ̀. كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها ní ọjọ́ tí wọ́n bá rí i yóò dàbí ẹni pé wọn kò ṣe ju àṣálẹ́ kan tàbí òwúrọ̀ kan lọ láyé.